ire ni mo fẹ́ bàbá lónìí o. ní fún ọlọ́run ní òkè ọ̀run mo kí gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run pé ẹ káàárọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi àṣírí yín ò ní tú láéláé you will not be a laughing stock for your enemy God will intervene you will never be put to shame in the name of Jesus ẹ̀yin ọlọ́jọ́ bí òní kú oríire o ọjọ́ yín yóò dálẹ̀ ayé òní nira mọ́ yín ìrọ̀rùn ló máa jẹ́ tiyín kí nira dópin láyé rẹ ẹ̀mí gígùn àti àlàáfíà lọ́n yọ̀ǹda rẹ̀ fún yín kó bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa wa àmín ìwé àwọn ọba kejì orí nineteen ẹsẹ̀ thirty four ni mo fẹ́ fi gbà wá níyànjú kí n tó súre fún wa ìwé àwọn ọba kejì orí nineteen ẹsẹ̀ thirty four bíbélì wípé n ó gbèjà ìlú yìí n ó sì dáàbò bò ọ́ nítorí ògo mi àti ìlérí tí mo ti ṣe fún Dáfídì ìránṣẹ́ mi hallelujah ọlọ́run lódùmarè ló ń sọ fún ẹsíkáyà nígbà tí ogun dìde sí ẹsíkáyà ó wá lọ gbàdúrà pẹ̀lú wòlíì àìsáyà ọlọ́run wá ránṣẹ́ sí ẹ̀sìkáyà nípasẹ̀ wòlíì àìsáyà pé òun ó gbèjà lùyì kì í ṣe nítorí àdúrà tí ẹ̀sìkáyà gbà o kì í ṣe nítorí ẹ̀sìkáyà ṣùgbọ́n nítorí dávidi ìránṣẹ́ ẹ̀hún ẹ jẹ́ kí n sáré sọ bí gbólóhùn méjì kan bí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ti lé ní ọ̀ọ́dúnrún ọdún is about three hundred years tí dávidi ti gbé ayé ìṣẹ̀lẹ̀ tí mò ń kà fún wa lónìí yìí three hundred years after the death of David ni and Hezekiah yìí ìran kẹjọ David ni ọmọ ọmọ ọmọ ọmọ ìran kẹjọ eighth generation David ni ẹ̀yin èèyàn Ọlọ́run síbẹ̀síbẹ̀ n tí David ṣe three hundred years ago n tó ṣe eight generation ago ọmọ rẹ̀ ká tó ń jọlá rẹ̀ look become a David ìwọ náà di David kan tó máa fi ìbùkún lẹ̀ fún ìran rẹ̀ láyé tẹ́nìkan bá ní kò sí generation blessing tàbí generation curse má jẹ́ wọ́n tàn jẹ o there are generation blessings and there are generation curse má jẹ́ kẹ́ni bọ̀dọ̀ tàn jẹ but sórí o lè pa ègún rẹ bẹ́ẹ̀ ni o lè kú lábẹ́ ègún ìran tíwọ náà bá bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun nínú Christy. ó sì lè fi ìbùkún lẹ̀ fún àwọn ìran tí ń bọ̀ tíwọ náà bá ṣe bíi Dáfídì yìí bó ni Dáfídì ṣe Dáfídì bá Ọlọ́run rìn Dáfídì bẹ̀rù Ọlọ́run Dáfídì kò ní nǹkan kan mí lẹ́yìn Ọlọ́run dávìdì ó ṣoore fún àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí lèèyàn máa ń ṣe tí àfi máa ń fi ìbùkún lẹ̀ fún àwọn ọmọ ìwọ náà di dávìdì lónìí kí àwọn ìran tí ń bọ̀ kí wọ́n lè máa jẹ ọlá ṣọ́ra fún tó máa ṣe lónìí torí oníkọ́ orí ọ̀fẹ́ láti máa hùwà tí yóò mú ìbùkún bá ọ àti ìran tí ń bọ̀ olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún ọ ẹ kí n gbàdúrà fún ọ lónìí lábẹ́ àkóso àánú ìgún ìran tó ń jà ọ kó parẹ́ báyìí bẹ́ẹ̀ ni olúwa wí lábẹ́ àkóso àánú àti iṣẹ́ ìràpadà jésù lórí igi àgbélébù gbogbo àṣélẹ̀ àwọn tó bí ọ tó ń fìyà jẹ ayé rẹ lónìí àánú ka kúrò lórí rẹ àjàkú ogun bàbá rẹ lórí rẹ àjàkú ogun ìyá rẹ lórí rẹ lórúkọ jésù àánú rẹ kúrò lórí rẹ ọgbẹ́ tí ìdílé ṣá ọ ọgbẹ́ tí ìpìlẹ̀ rẹ ṣá ọ tí ò ti sàn ẹ̀jẹ̀ jésù kò sàn pátápátá báyìí gbèsè tí wọ́n ní wọ́n jẹ nínú rẹ̀ tí wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ lónìí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn san gbèsè náà kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ kí ìgbé ayé ẹ̀ kó dára tó nílò kí ìbùkún kó wá sórí rẹ̀ kí àánú kó máa ṣiṣẹ́ fún ọ kí ojú rere kó sọ̀kalẹ̀ fún ọ ìwọ̀nba ń tó kù ká parí oṣù yìí ìrànlọ́wọ́ tó retí rẹ̀ kó jáde wá fún ọ àmì pẹ́lọ́n ti bùkún fún ọ ká tó parí oṣù yìí kó farahàn láyé rẹ̀ jáde ẹ lónìí kó dára ìpadà wọlé rẹ̀ kó jẹ́ ayọ̀ bẹ́ẹ̀ ni kó rí kí ìpínlẹ̀ yìí kó dára kí àwọn gómìnà wa kí wọ́n ṣe àṣeyọrí kí nàìjíríà kó máa dára sí i ìjì tí ń jẹ nàìjíríà yìí kó dákẹ́ jẹ́ ààrẹ wa ọlọ́run kó bá wọn ṣe gbogbo ohun tí ìwọ náà dáwọ́lé ó ṣàṣeyọrí lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni ti yín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́.